sílé iṣẹ́ wa Gbankanbi TV. káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankangbin civil station lónìí ẹjọ́ ká tún fetí sílẹ̀ fáwọn ìròyìn alẹ́ta mẹ́ta tó máa fún wa lónìí kí ọlọ́run dáwọ́ ikú òjijì dúró lágbo eré tíátà ọdúnládé adékọ́lá ló sọ bẹ́ẹ̀ gbajúgbajà òṣèré tíátà ni ọdúnládé adékọ́lá ti rawọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run láti fi òpin sí bí ìṣẹ̀lẹ̀ ikú òjijì ṣe ń wọ́pọ̀ lágbo amúlùúdùn lórílẹ̀‐èdè nàíjíríà nínú fọ́nrán kan tó gbé sórí ọ̀pọ̀ ayélujára rẹ̀ ó ní kò ṣeé ṣe kí òun béèrè ìbéèrè lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n òun rawọ́ ẹ̀bẹ̀ sí pé kó ti ilẹ̀kùn ikú òjijì lágbo àwọn òṣèré tíátà ọlọ́run tí a kò lè béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ nítorí òun ni ọlọ́run wa mo gbà á ládùúrà pé kí olódùmarè ti ilẹ̀kùn mọ́ ikú òjijì lágbo àwọn òṣèré àti ní ilé gbogbo wa pátápátá lórúkọ jésù tí a kò bá gbàgbé òṣèré tíátà méjì ló jáde láyé ní ọ̀sẹ̀ tó kọjá ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ni ariwo ẹkún tún sọ ní agboolé eré tíátà Yorùbá. Gbajúmọ̀ òṣèrékùnrin Mukaila Adédìgbà ló jẹ́ Ọlọ́run nípè. Kúnlé Afọ́jú nínú àtẹ̀jáde kan tó fi sórí Instagram rẹ̀ ló ti kéde ikú àgbà òṣèré náà. Bákan náà ní ní òwúrọ̀ ọjọ́ Àìkú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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o nine zero seven zero nine seven eight three six two olóyè dáre ṣàká lolóròyìn yín ire o D1 Property consultant Limited fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́nídìí ilẹ̀ bíi two hundred acres, three hundred acres àbí five hundred acres tàbí tẹ́nídìí ilé gbígbé bíi two-bedroom flat, three-bedroom flat, four-bedroom duplex, ilé-iṣẹ́ D1 Property Consultants Limited ní kí ẹ máa bọ̀ tàbí kí ẹ pe nọ́ḿbà ìbánisọ̀rọ̀ wọn oh seven eight three six two tàbí kẹ́ ẹ pè whatsapp number wọn o oh seven zero five nine one four two four four nine ẹ jẹ́ ká wo ilé tó wà nílẹ̀ fún títà níléeṣẹ́ d one property consultants limited. Every night and day, I do pray to my God, make it butter my bread. I do pray, I do fast, say, eh, Baba God, because I to my face. Now I don't go shine, I'm going higher, bad belly on the vex. If you not vex, you not vex, say, eh, no need to rest, make you keep on the vex. I'm a son of a father, I no need to fear, cause I carry fire. fire, fire. Standing on fire, on mountain of fire If you touch me, you go holla If you don't want me You say you hate me The plan to kill me Holy Ghost fire, fire, fire Evil foundation You did do me, you did pity me Holy Ghost fire. You know I make I shine Holy Ghost fire, fire, fire Holy Ghost fire If you don't want me, you say you hate me. Holy Ghost fire. plan to kill me. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Fire, fire, fire, fire, fire. Hey, love fire, fire, fire, fire, fire, fire. Come see my mansion. No need to mention. I'm gonna give the mansion. I'm about to give me promotion. Come see my mansion. Thank you the mission. Now go give the mansion. Now Baba give me promotion. If you don't want me, you say you hate me. The plan to kill me. Holy Ghost fire, fire, fire. Evil foundation. You did do me, you the.